وسلامه ẹni tí ìgbà sọ̀rọ̀ yọ ọlọ́run káfíńkì yọ ọlọ́run. So الحمار يحمل السفارة ìròyìnbọ́n ló yà àwọn èèyàn bí àwọn àṣọ tí ò jẹ́ láti kọ́rù ìgbẹ̀rẹ̀ tí àwọn kò ní tó ẹ̀ká àwọn kírísẹ̀lẹ̀ kọ́rù ìgbẹ̀rẹ̀ tí àwọn kò ní ní àmẹ́lẹ́wọ̀kẹ̀ àmọ́ ìròyìnbọ́n fi ròyìn wọn pé wọ́n tẹ̀lé ìdájọ́ bí àárín ọmọ wọn fi ròyìn pé wọ́n tẹ̀lé ìdájọ́ tó tún lè ojú àtẹ́rí gbogbo nígbà tẹ́lẹ̀ lọ́wọ́ ó dàgbà bí yálà òtún ẹ̀yẹ ọba aláyé o àbọ̀ ọba aláyé o tó ọba ti gbà fún ìṣe ọ̀nà ọba lọ ẹni tí wọ́n pẹ̀lú ìṣe ẹni yẹn lọ ọ̀pọ̀ àwọn tó kó ìṣe ìgbàgbọ́. ọlọ́run máa ń sọ eléyìí nígbà tí ń sọ nípa yóò rí pọ́ọ̀tù bá àwọn ọ̀dọ́ ọdún pé àwọn ọ̀dọ́ ọdún pé àwọn òbí sí ọlọ́run. àkọ́kọ́ tí a gbọ́ wọ́n láyé. àdàlù ọlọ́run ní sùdúù ní wọ́n tó gbọ́dọ̀ sùdúù náà lè sùdúù gbàgbà káà mà kọ́tọ̀ wáyé àyè sùdúù orílẹ̀ èdè ìgbàgbà. àmọ́ orílẹ̀ èdè saya. ìdúró ìgbàgbà ìdúró ìgbàgbà ìgbàgbà náà lábàá الله أن تسلم Alhamdulillah, mo máa ń ṣe àkọsílẹ̀ lórí àwọn ẹgbẹ́ ìwádìí òde ní náà ń lọ náà pọ̀ wọ́n bá ká lè sọ bí i. Wọ́n bá ìdílé ìsọ̀rọ̀ lórí. Àlejò náà wọ́n fún àmẹ́rọ̀ pé a máa fa ìdí àlẹ́bí láti kájọ́ nígbà. Káwọn bá wà láti àlùkámẹ́rọ àjà tẹ́lẹ̀ náà pa ẹnì kan ṣoṣo nínú àwọn àlùkò mi ẹnì kan ṣoṣo ní wàrà tẹ àyẹ̀yẹ́ sùgbà láàyè kó o náà máa kúnlẹ̀ fún ẹlòmíì làwọn oṣù mọ́ra ìyàwó ìbá aláṣẹ fáàkì ṣe àbáṣọmọ ìṣòwàṣọwà ìṣòwàṣọwà ìyàwó ìbá aláṣẹ àti tẹsílẹ ìdàgbé ha kó mọ fúnlẹ̀ lọ́kọ̀ rẹ̀. ẹnì kan lórí èyí ló bẹ̀ fún ìgbẹ́ àbá kò ní ìdílé máa ń gbé ọ̀nà láì ìgbà tó kò lẹ́sẹ̀ sí mi sọ́dọ̀ mi wà máa wí sí pẹ̀lú rẹ̀ bí n sọ fún màá fi tọ́ sí mo wọlé ṣẹ̀yà tí mo kò sí mọ̀ nínú lórí tó ẹ kó bá bẹ̀rẹ̀ fún yíyọ̀dá rẹ̀ ní débi yíyọ̀dá rẹ̀ ẹ̀ ní ìyọ̀dá rẹ̀ báyìí ló dájú ẹ̀ la àmì ìlú wa ṣe tó ń jẹ ẹsẹ̀ àbá la ló dára la lórí ọ̀rọ̀ la ẹ̀ àdúrà bá ń wọ́n ọ̀rọ̀ la bìyà wọ́n ẹ̀kẹ́ yẹn kọ́ ìdílé nìkan ẹ̀ bẹ́ẹ̀ dájú ẹ̀ wọ́n ẹ̀kọ́ ìdílé nìkan bá dájú ẹ̀ ìgbàlẹ́ mi ìgbà tẹ̀lé ẹ̀ ìgbà tẹ̀lé mi àti ìgbà mi. nínú àti náà náà tó dára àfíà tó èyí tó ọ̀ wọ́n ní lábáwá sábà ní sọ̀rọ̀ lásìkò àwọn sọ. ó ní àwọn tó fi àwọn ìpínlẹ̀ níbi gba ìfọ́yàwó ògbó ti ẹ̀ máa. ìyàwó lọ́wọ́ wá wà nínú ìyàwó wò àlejò tó kù bẹ́ẹ̀. ó wá ní ìlànà tó yẹ ní. Ìgbà ìgbà tí a lọ sí ẹgbẹ́ yìí, ó ti ń fi wọ́n á fọ́ ẹ̀kọ́ ká sára tó pé àdébì sáásá ìgbóni ní o àdébì sáásá ìgbóni àpọ̀ ọ̀gá ẹ̀ nígbà tí ó kọ̀ tó ní wà ọ̀sọ̀ sí lọ́wọ́ ó ní látọ̀lẹ̀ lọ sí ọgbọ́n lórí ó sì ní ìjọba àwọn àti èdè àti ẹ̀bà Thank you.

ara ara rẹ̀ ó pẹ̀lú àwọn ìṣòro ọ̀rọ̀ pé káàdà pé mẹ́sìtì àjẹsọ̀ gbọ́dọ̀ ó ti wá gbogbo mẹ́sìtì àwọn àjẹsọ̀ ọ̀rọ̀ ti kọjá lọ àbọ̀ ọ̀gbọ́n. ẹjọ́ aláwọ̀ lò ó èyí wọ́n ní àwọn olùkọ́ akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yìí náà ẹni tó máa fún àwọn bá rẹ̀ kàní àbẹ̀bà àmì. Ilé ẹ̀rọ ìfáyà ló wọ́n tó ká pọ̀. Wọ́n bá rẹ̀ kàní àbẹ̀bà àmì. Ẹ̀ẹ́n ilé ẹ̀rọ ìgbà fẹ́ràn mi máa ń ní ìbámu mẹ́wàá fún àpò wọn sí yàrá àdúgbò rẹ̀. Fún àpò ìgbà tó mú fún àwọn ọmọ nínú aláǹfọ̀. Fún àpò ìgbà tó lé ìmọ̀ ìjọba ló ṣẹ́kù ní wọ́n fi jù Àdébìnrin Isa Àdéṣọ́sọ́ Ṣọlá nínú òfin tí wọ́n máa bá bí kò máa ká sí wọn lára àfi kí wọ́n mú òfin lásán gbogbo ọdún ìdíje yọ ẹ̀jẹ̀. Kí ni ọlọ́run bá ń rí? Òmìnira máa ń ṣe máa ń ṣe ìdáná sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n fà wọ́n dá àkàkíyà ànàbí mọ̀sùn ìyàtọ̀ ń bẹ láàrin òbí àti mọ̀sùn. إذا عهدكم بالإيمان برسول الله صلى الله عليه وسلم محمد كان من أبو بكر صلى الله عليه وسلم حتى يوم سيرة حتى بعد ما يوم سيرة láwùjọ nínú kò sí ká gbogbo nípa ìgbà tó fún wa nípa àwọn òṣìṣẹ́ ọmọ àwọn ìgbàgbọ́ àti ìṣọ́ fún wa ní àdáàbà táwọn gbé àgbàdo ìṣọ́ ní àdáàbà ìdí ìjọba pẹ̀lú ẹgbẹ́ wíwọ́ sẹ́ni kó tá a sọ̀rọ̀ ní àwọn èèyàn. àmọ́ ìjọba wà gẹ́gẹ́ nítorí ọjọ́ ìjọba ìjọba ìjọba ìjọba àpẹẹrẹ. Nínú kò sí mùsùlùmí jẹ́ ìlú lóde ọba ọba nígbà ọba ìwọ ọba ìwọ. Bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n rí wa. Ìlú ẹgbẹ́ ní ìgbà tí wọ́n ti sọ ọ́n kó wá kóòlù rẹ̀ kó kóòlù rẹ̀ lè ní àwọn ilé ẹgbẹ́ wà lẹ́yìn. Ìgbà kóòlù rẹ̀ lẹ́yìn. Ìgbà tí wọ́n lọ fún ọ̀nà. Ọ̀nà ọjọ́ rẹ̀. béèrè béèrè láàárín ìlú látọ̀ láti ìgbà níbi òṣìṣẹ́ ọ̀dọ́ nínà ẹni tí wọ́n pẹ̀lú ọ̀ṣọ́. Bíbélì máa ń lára rẹ̀ gbọ́ mẹ́ta ìgbìyànjú ọ̀ṣọ́ ìgbà yẹn láì bẹ́ẹ̀ tó ìṣòṣì ọ̀rọ̀. Ọba máa ń tán gbogbo ìdájọ́ ìdájọ́ ìwòye wọn kà kúrò àyè wọn kà kúrò berbahaya maka bahwa takwa Allah eh. semua itu masih dikenal oleh Allah eléyìí òun ò tẹ ẹ̀dáwó dandan bọ̀dá ń gbèsè nǹkan yẹn lẹ́yìn ní ọ̀dà bọ̀dá ìdásílẹ̀ yìí ìdásílẹ̀ sẹ́kọ̀rẹ́ yìí mọ̀ lọ bẹ́ẹ̀ àwọn ìwúlò sẹ́kọ̀rẹ́ yìí láti lè tọ́jú ẹ̀kọ́ sẹ́kọ̀rẹ́ yìí. àkọ́kọ́ sẹ́kọ̀rẹ́ yìí wọ́n á lé àkàtúrà lọ́kọ̀ lórí ìdílọ́gbàgbọ́ ìyẹn àfẹ́rẹ́ jẹ́ wọ́n á ṣe kò ní òun máa ṣe òun ò kẹ́kẹ́ òun máa bèèrè ṣe jẹ́ ẹkú yàrá ṣe kóòtù ìgbà wọn sí ẹ̀ tí ó fi tó lọ mọ́ ó nínú sọ̀rọ̀ ìkó àwọn ọ̀rọ̀ àwọn ìyá ọlọ́pọ̀ tí wọ́n sì ń kó pọ̀ sí omi owó lẹ́sà láàrin ọ̀rẹ́ yẹn ó lè ṣe pàtàkì jẹ́. ẹni tó ti jẹ́ ló ká ẹ̀rọ pẹ̀lú ẹ̀yìn ìbára ìdá pẹ̀lú ìdá wọlé pé kọ́ ọmọ sọ pé bọ́lọ̀ kọ́ ọmọ tó bá dé báyìí gbà tó bẹ̀rẹ̀ bọ́lọ̀ sọ lẹ́nu ìdá pẹ̀lú ìdá ọlọ́run mo gbà pé dandan kápẹ́lẹ́ sàti mo gbà pé dandan ni fún mi kí n tẹ̀ láti àgbẹ̀bí nítorí wọn fẹ́ fọ́ọ̀nù àmọ́ àwọn arínú káàdì pọ̀ láṣẹ ọ̀sẹ̀ nínú yìí ọ̀sí eléyìí ò tẹ ẹ̀gbà pẹ́lẹ́ tàbí anákẹ́lẹ́ náà yára tí ọ̀dọ́ burú jù pé ìbùkún ni wọ́n jẹ́ kó sí pẹ̀lú pẹ̀lú sí yẹn gbogbo kò bà níbi bọ̀ ara ń dáàbò pé ọgbà níbi bọ̀ ó ní kọ́ ọ̀pá pé dandan ní fún ọ kọ̀tẹ̀ láṣẹ rẹ̀ sùn nǹkan yìí ó yẹ ká dínkù yà wà kọ́ yà wọ èèyàn àwọn sábà náà bá dáa ní bàbá àwọn èèyàn sọ̀rọ̀ nǹkan yìí ó yà wọ èèyàn ìtàn gbà pé àjẹ́bí àwọn bàbá mẹ́rí mọ́hàmàdùn mọ́hàmàdùn mọ́hàmàdùn ẹ̀ sálọ́lá mọ́sàmàdùn náà ni mọ́hàmàdùn mọ́hàmàdùn sálọ́lá mọ́hàmàdùn tó ti tán wọ́n á láàbùn wọ́n á láàbà kó sì máa dé òun náà lówó ìtàn fi mọ́ni tí wọ́n sí nìyẹn tó rọ̀jù nǹkan bẹ́ẹ̀ náà bá kalẹ̀ ẹ bá lọ́wọ́ àrùn hádà sí ẹwà bá mẹ́rin ẹgbẹ́ طاعته فيما أمر ìtẹ̀láṣí ànábì tó bá pa ọ́ kọ́ bá dandan ẹlẹ́ẹ̀kejì tasdiquhu fima amara aw fima akhbara àwọn kátà ní bá fún wa nínú parẹ́ yálà ìgbàgbọ́ ìṣẹ̀lẹ̀ wọ́yá àbí tí ó padà máa ṣẹlẹ̀ àníkùn wọn sọ àwọn kan ẹni tábọ̀lá káyọ̀ Ah, ọ̀rọ̀ bó ṣe rí nù ọgbọ̀ wà pé bó ṣe rí náà lẹ́bi sọ́ọ̀ àwọn kan ti pé ní pẹ̀lú ànábì ní sáńpọ̀ wá wọ́n ní kí ní bọ̀ wá sí ẹ mọ̀ sí ní ànábì ní bọ̀ àdìsọ yìí ànábì ní ẹ̀sán bọ̀ bọ̀ ìbéèrè ti wá ni pé ní tí òjúmọ̀ ń gbà ni pé kí ni ẹ ti tako làákàyè rẹ̀ pé bẹ́ẹ̀ làákàyè ló tako ẹ̀ẹ̀mọ̀gbà tí mo sá ti lọ bá ẹ̀rọ ní isa ti lọ isa ti lọ sí two thousand kìíní kan yìí ẹgbà kìíní àlẹ́bí gan-an láti ẹ̀ka kàdé one thousand fourteen fourteen àti ẹ̀ka kàdé yìí kẹwàá lẹ́nu òní mo lọ́wọ́ mo lọ́wọ́ àbíjọ yìí kí ni bọ̀ wá sí àwọn tó dára pé ẹlẹ́yìn gbígbé ṣe kó sóòtù bá nẹ́bì ni òjíṣẹ́ gbẹ̀yìn tí wọ́n ní sábọ̀ wá sí ní tó dàbọ̀ láká ìrìnlẹ̀ nìyẹn nìyẹn bọ́n ní tí wọ́n lè dì ní pé tasdiquhu fima akhbara ní tó bá ti sọ láàrín tó bá ti rí àdìsí ẹsẹ̀ ní ó wà sọ hẹ́yìn ìṣesí àwọn àṣà rírọ̀ àwọn mọ̀tòmọ́déyà yuqaddimuna al-aql ala an-naql àwọn ọmọ làákàyè wọn wọ́n máa ń gbé orí náà sùn tọ́wá ti pé nọ́ọ̀sù yẹn tó bá bá làkàyè mọ̀ wọ́n gbà wọlé ẹ̀rí náà pé nọ́ọ̀sù ẹ̀rí Quran bisunna tó bá bá làkàyè mọ̀ wọ́n gbà wọlé tí o bá ti bá làkàyè mọ̀ wọ́n gbà wọlé láyà so agbọ̀dọ̀ bá bẹ̀rẹ̀ ẹlẹ́kẹta tákù mọ́náhà ánìmù áó lájà ọ̀ nǹkan mi bá ti sọ pé mọ́sẹ̀ kan yìí kọ̀ sí tilẹ̀ àbí tó bá wọ́n rẹ̀ lórí ẹ̀ kí ẹ̀ sí tilẹ̀ ìdí ẹ̀kẹta wàlá mẹ́lẹ́kẹ̀ẹ́ni wàlá yorùbá tó gbọ́ òfin ìlànà ìmọ̀ ṣàwà ẹnì kan gbọ́dọ̀ sí náà láyé pẹ̀lú ìgbọ̀nsẹ̀ kan àyàfi bá dàgbà ṣàlàyé sí yẹn ẹ wá gbogbo àwọn tó wọlé ọlọ́run aláìsí máa mú òní sàgbà ní sinamọ tó wọlé ọlọ́run mẹ́rin yóò fẹ́ níbẹ̀ mẹ́rin yóò fẹ́ níbẹ̀ anábìwọ̀n sọ̀kan mi gbọ́dọ̀ wọlé àwọn táwọn yẹn tó ń wọlé lónìí ìwòlí eléyìí tí wòlí máa ń bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ àgbàgbà ayé mẹ́rin ẹni kan lọ́wọ́ àwọn ó ní wọ́n wòlí mẹ́rin náà lọ́wọ́ àlàyé gbogbo ayé alẹ́ nìkan tẹ̀ sọ ó ní ilẹ̀ funfun yẹn bí wòlí. wá àti náà ń tẹ̀wá àwọn tẹ̀wá tó máa ń sọ yìí àwọn táwọn táwọn táwọn máa ń gbà lápá táwọn èèyàn gbà lápá ń dúdé bá. ó ní àwọn dúdú èéfín wò ní àwọn dúdú èéfín wò ní ẹgbẹ́ ilẹ̀ funfun bí àwọn èèbó àwọn wáwáwá ẹ̀ lẹ́kọ̀ọ́ ìbẹ̀ láyé ẹ̀ lẹ́kọ̀ọ́ ìbẹ̀ láyé láyé dúdú ti máa ń bí wò yìí. lẹ́gbàá àwọn òyìnbó tọ́ òyìnbó tọ́ àwọn sójú tọ́ àláyà àwọn dúdú yìí ẹnìkan sọ́njú ní òun wá ní gbogbo ní gbígbẹ́ gbogbo ayé báyìí báyìí o lẹ́yìn náà ni wọ́n wọn ò jù bẹ́ẹ̀ lọ gbogbo ayé kò ṣe wọlé pẹ̀lú àkàbẹ́yẹ̀ lòun náà aláì Kwara State ní gbogbo ẹ̀ Kwara State ó kàbẹ́ ká lọrin ẹ̀rọ kan lọ́ba ẹ̀rọ tábà wọ àwọn nǹkan kàkà lẹ́yìn sí ìdíjà ń bàbá bí lọ́ba lọ́ba ẹ̀wò tí èyí tó bá wúlò ọlọ́run ẹni tí èyí yóò ẹni tí yóò di ọyàn obìnrin yóò di ọyàn obìnrin yóò di òun báyìí ẹni kan rò yẹ fún ájú ní wọn kọ́ kíláàsì ni o a àbálọ́wà wòlí ọlọ́run ni o wòlí ọlọ́run ni o ìgbà tó wà lóyún ni ìgbà tó ń sọ ìyàwó ní etí ìgbọ́sùn náà yìí àwọn àmọ́ pé ó takò lákàyè ó ní bí ọ̀kan wọn ṣe máa rí ẹ̀fọ́ ṣe wọ́n ṣe wọ́n ti kọ́ wọ́n á mú yàn ní wọ́n mú ìyàwó wọn mú ọlọ́kọ rẹ̀ lọ́rọ̀ lẹ́ bí wọ́n ti kọjá ń wájú ilé sálàmù ó sì bá yàwọn nìyẹn wọ́n tó tún dé o tún dé o tún dé o ó lé wọn ó bá fèsì ìyàwó ìyàwó ló á lé bàbá padà lé ìyàwó ìyàwó ṣubú ó yàwó wọn á fún wọn á fún ọyàn ìyàwó rẹ̀ báyìí wọn á fún ọyàn ìwádìí báyìí wọn á fún lọ́yàn òye ló bí ṣe sọ gíláàsì láyé ẹnu à wọ́n sàbàrà mú bàbá wọn wọn lọ wọlé sọba ọba wa pè é ọbẹ̀ tún lè lérí àwọn lè tún lè lérí mú ọ̀nà lọ́wọ́ ni sẹ́kẹ́sì ńlá lè jẹun tí wọ́n á gbé lọ arábìnrin ní lágbájá ọmọ lágbájá ìbò gbóúnjẹ fún ọ àti báyìí fún ọ báyìí fún níbẹ̀rẹ̀. ó ní tó fún un lè bọ́ọ̀sì bẹ̀rẹ̀ bọ́ọ̀sì wa rìn níbi ọyàn ẹ lọ dúró sí. gbogbo ọmọ tó máa ń gbé láyé tó máa ti mọ ẹ̀yàn ọ̀rọ̀ fún ó lọ kú dànù. wòlíì fún ọyàn obìnrin dáadáa ẹ wò gáwà yìí. Aisha rọ̀dí ọlọ́wọ́ tààlà àbẹ̀há ó lànà bí sọ́lọ́lọ́ ọ̀sánlá kò fọwọ́ fún obìnrin. Àlẹ́bí ò gba obìnrin lọ́wọ́ mú rí kò sì obìnrin lọ́wọ́ rí obìnrin obìnrin. Mo máa fẹ́ lo bẹ́ẹ̀. Àlẹ́bí àwọn àlẹ́bí ti wọ́n kò sí sọ́kà obìnrin ó gba obìnrin lọ́wọ́ mú o. Lásìkò àlẹ́bí. Ẹ bá fẹ́ lókè ẹ bá kúra yín ní pẹ́ fẹ́ di mùsùlùmí kí lóò nẹ́bí ó ṣe ẹ̀sìn bí àpá nẹ́bí àbí bí àná ẹ̀sìn fún kí lóò fẹ́ bí à ẹ̀tọ̀ ọ̀kalẹ̀ kí lóò wá ṣe àdébí òtẹ́ ọ̀kalẹ̀ ẹ̀wà fi ọwọ́ ibi rọ́wà nẹ́bí àwọn obìnrin máa ń bá nẹ́bí ẹ̀rù lásán àbí èsì láwọn fún wa èwo lálábà jù wọ́n ló wà náà nìkan sí lọ́yàn ẹ̀ <laughs> lọ rí bá sẹ́fàsì tọ̀ àtùkù fíìmù àmọ̀ràn dandan ní káàkiri àti àlẹ́ ẹ̀rí mẹ́mẹ́ o ẹ̀rí máa ń bá ẹ̀rọ kan jẹ́ ó sọ ọ̀tá lánàá abíníjẹta ṣé ẹ rí àwọn èèyàn àwọn èèyàn kàbọ̀rọ̀ nìkan o wọ́n mẹ́rin kẹ́kẹ́ pé láàrin fifty days mo ti mọ̀ níṣe láti two thousand and nine nineteen ninety nineteen ninety nineteen ninety one olùwọ́n ti mẹ́rin yẹn tí a ká kákọ́mọ́ sàlẹ̀ mọ́ láàrin thirty days ló pàdé hàn náà tó fi di yá 2001 tí mi ò tí lémi àti ẹ̀ káàkiri kọ̀ọ̀rọ̀ fún mi gbàgbé súnà alùpùpù ọtí ẹ̀rọ̀dọ̀dọ̀ yóò ka kò yóò every day yóò ka iṣu méjì lásìmì àwọn kò lè ka bí tí wọ́n ń ka kùránì yẹn kò sàpàdé fún because internet of it ká bá ka less than three days lórí ló fà á tó yàtọ̀ yìí rẹ̀ yìí tó kálẹ̀ bá gbọ́ kùránì yé òun ni wọ́n ní kámọ́ kálẹ̀ dàntí dè kò tí wọ́n ní kálẹ̀ dàntí dè wọ́n pa kùránì kan bíkọ́ ọ̀la bíkọ́ ọjọ́ mẹ́ta àbíjọ́ mẹ́ta ọ̀ọ́ni mo ní mẹ́mẹ́ adébíkọ́ àti kámọ́ kà kìí ṣe pé ní mo parí ìgbìrì kan ló fi ń tàbí jẹ bọ́ọ̀ ṣe ti mẹ́mẹ́ ṣe ní so iye ọ̀ ti mẹ́mẹ́ kùránì nìyẹn bìsí kò tí ì pé dandan ni ká tẹ̀ láti ànábì kiri kan tó bí ṣe ń ta láwùjọ ọ̀hún kò ní gbọ́ yín láíláí kó ti fún àwọn táìmù bẹ́ẹ̀ ti méjì tó bá yín méjì. Jẹ́ bí ó mọ̀ mú báyìí bọ́pọ̀lọpọ̀ ṣe kàbùkánì òun ní ọ̀rọ̀ àwọn afáàsúnà gbígbà yẹn ló pé àti ìdẹ́ sọ ìsáwọn ìlú àwọn ènìyàn òní ni ní skul mo ti ṣe wọ́n lára àwọn títà yìí lára àwọn òṣìṣẹ́ ìgbélé tẹ́lú wá sọ̀rọ̀ kí ló dé sí sára àwọn òṣìṣẹ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ kí ẹ̀fẹ́ nípa orí àwọn tí sì mọ́jú ní ẹni sì mọ́jú ní kọ́dà ẹ̀ kò gbọ́ láyé rẹ̀ pé sì kí ọ̀dà mọ́jú bó lẹ ṣe àwọn ṣe bá rárá àwọn sì kí mọ́jú níjà máa wọn ni mo ní kò dá àwọn àà wàhálà yín pọ̀ èyí súnmẹ́ gbogbo nǹkan ní ọ̀dà lọ yá àgbó nǹkan wọn ní ọ̀dà èyí sábà ní ọ̀dà ẹ̀rọ kò dáa ẹ̀rọ nìkan ní kò fún kan ní ọ̀dà akọ̀ndẹ́mọ̀ yẹn akọ̀ndẹ́mọ̀ ẹ̀bà ẹ̀ akọ̀ndẹ́mọ̀ kí ẹ ní àwọn bẹ́ẹ̀ ni ẹ̀bẹ̀ kọ́ àmọ́kí àti gbogbo nǹkan làwọn náà dá èyí tó bá dáa ni mo sì mọ́kọ́ àìsàn lọ́wọ́ tí wọ́n kọ̀ pẹ̀lú english wọ́n á gbé mo lóko ká wọ́n á sẹ̀ mo lóko ká sọ́ọ̀kì àárọ̀ ó wá ká ẹ̀ ìbéèrè ó bèèrè lọ́wọ́ pé sáwọn àká àwọn òrèlè ni mo lè kọ́ bèèrè lọ́wọ́ rẹ̀ àwọn ọlọ́pàá kan fọ lẹ́sìn sẹ́fẹ́ nígbà ìdẹ́dẹ́ ló kó fún máa fi máa ra wà yẹn níjọ́ ló kó fún máa fi máa ra wà yẹn tó bẹ́ẹ̀ lọ pé ní mẹ́wàá rẹ̀ wà yẹn tọ́lọ̀ sọ fún afẹ́ dẹ́ndẹ́n kájẹ̀ láti àlẹ́ mi fún òlérí fún òlérí tó gbé wọn gbọ́kùn hàn yìí ẹ wá wọn kan gbọ́kùn hàn yìí dáadáa tí wọ́n gbọ́kùn hàn yìí ká tí wọ́n kà wọ́n ti ẹ̀ka ká Sheikh Muhammad Sheikh Ahmad alimami Muhammad alimami Muhammad rahimahullah ta'ala wọ́n ní nazartum fil mushaf nazartum fil mushaf ìmọ̀mọ̀ amọ́dù ni wọ́n ní mo wo inú àlùfáà mo wo fínífíní fọwọ́já tó fi mo wá rí nínú alukuhan ojúlùbà tọ́hátì rasulillahi sallallahu alaihi wasallam pé dandan ni ká tẹ̀lé àṣẹ àdìlẹ́ muhammad mo rí nǹkan bẹ́ẹ̀ fi sàlẹ́sì wà sàlẹ́sì nà mọ́dà mo wá wo àyè tí mo rí mo wá ka lọ́wọ́ kan àyè kátí tírì mo ti rí àyà kátí tírì làwọn rí àyà kátí tírì làwọn rí tọ́lọ̀ máa fi kápẹ́ láti àbẹ́ni tí ń paláṣẹ ọlọ́run pàwọ́ láti ẹ̀mẹ́ thirty three verses thirty three àwọn eléyìí wà lọ́wọ́ àwọn akáwọn fọ́ọ̀mù adájọ́ làwọn ò rí wọn ò lè rí torí bá ṣe ń ka kò hàn kó lè rí ọ̀lẹ́ gbọ́ yìí wàhálà ti mẹ́lá òjò ẹnìyẹn o àwọn akáwọn gbìyànjú wọ́n á ṣe wọ́n á yọ àwọn ọ̀rọ̀ ìlọ́nà ọ̀rọ̀ yẹn wọ́n á lọ jáde àwọn ibi tó ti rí yẹn wọ́n á kà wọ́n á gbọ́ ẹ̀ láti fi wọ́n á kó síbẹ̀. ìbéèrè wọn ni pé kí ló sáyà ẹni pé láti tìrì tó bá wọn. ẹni tó ń mọ òdodo yẹn fíhì ayatan ẹni tó ń mọ òdodo ayàtọ̀ tó <laughs> ayàtọ̀ tó àwọn ẹni tí yẹ òwò òdodo kẹ ẹ bá fún ní mílíọ̀nù ayà kò tó o. wọ́n pẹ̀ nìkan ní àbáwọ̀ ìdí náà tí wà báyìí ó ní àwọn gbọ̀n bẹ́rẹ̀bẹ́rẹ̀ o ayàkan ayàkan ọmọ ọmọ buhari bá náà bá ẹ̀wọ̀n ọ̀rọ̀ dọ̀tí tí bá lẹ́nu àbá ayàkan tó tí ọlọ́run dábí ayà ọlọ́run bá yẹrẹ níbi ayà ni ẹ̀wọ̀n tó sọ kalẹ̀ ní ẹ máa bára ti máa ń fíìmù kọ́ bẹ́ẹ̀ báyà ni ẹ kànú ànábì láti máa ń báyà ẹ kànú ànábì tẹ́lá bí àìsà ṣe ìròyìn ànábì ńgbà tí bábẹ́ gbáyà kò hàn ẹ kànú ànábì pé kí ló dé tí ọlọ́run abẹ́rẹ́ bẹ́ẹ̀ ní sọ ìyá rẹ̀ àyà kan àyà kan bá àyà kòtò. Imam Muhammad wọn náà wọn kànú àlùkùránì kẹrin àwọn bíi àyà thirty three ní sọ́kọ́ àbẹ́rẹ́ dandan káàdì bá ṣàǹdàbí tó fà á kó àwọn ọ̀nà tó lọ́wọ́ gbà sọ ọlọ́run fẹ́ pé bí kan yóò níyé bọ́bá ní wọ́n sọ báyìí kò yọ báyìí ó yọdá tó dúpọ̀ bá mi nínú àwọn yìí ọlọ́run ní máa àkókò máa máa rè ọlọ́run kí ó lè tẹ̀lé mọ́ máa. whatever gbogbo tá ànábì bá mú wa fún ọ gbogbo bá mú wa fún ọ fàkótóhù wà láàrò wàlámù yẹtẹ́lẹ̀ ojú àtẹnu ọlọ́ọ̀ni gbogbo tá ànábà ti mú wa fún ọ yìí fàkótóhù ẹgbàá lọ́wọ́ rẹ̀ ẹ̀rí kan gbogbo bá ti mú wa fún yìí kọ́dà ayé yóò sọ̀rọ̀ owó tẹ̀ sọ̀rọ̀ báyà ló ti pàṣẹ ló pàṣẹ bóyá ẹ̀dáta eh, pàyí láti ẹ̀ ọ̀rọ̀ máa ń ká fún ọ̀rọ̀ sórí tánàbà ti mú wá fún yín ẹ̀dá lọ́wọ́ ẹ̀ ẹ̀rí kan lè yẹ ẹni bá ti tẹ̀lé tà náà bíi ọlọ́run apá fi tàwọn ìlú sí fàkọ́ìtì no doubt ẹni ẹni tẹ̀lé ọlọ́run náà ẹni tí wọ́n tẹ́tà lẹ́bi ń kọ́ ọ̀fún alábàdé ẹni wọ́n tẹ́tà lẹ́tà lẹ́bi ń kọ́ ọ̀hán kò tẹ́lẹ̀ wọ́n kò dẹ̀ sí sí láyé pé tọ́lọ́ ní ma tẹ̀lé ẹni tẹ́tà lẹ́bi pọ̀ lẹ́sẹ̀sẹ̀ àmọ́ wọ́n sọ pé ẹni tẹ́tà lẹ́bi ẹni tẹ́tà lọ́ kò sọ́kọ́ tó ẹni tó dà ọmọ bá rẹ lẹ́ni tẹ̀tọ̀ náà bọ̀dá ní ọlọ́dún kan mẹ́wọ́n tẹ̀lé wọ́n kò nílá ilé ọ̀ lẹ́sìsì ìyá tó láti bí o pé ìbẹ̀rẹ̀ mẹ́tẹ́tà nábì ìtẹ́tà nábì ọlọ́dún kan mẹ́wọ́n tẹ̀lé sọ pé ó lè dùn létí àmọ́ kò sí practice ọwọ́ sí ayé Allahu Akbar ọ̀rẹ́ kírun ọ̀sẹ̀ Allahu Akbar ìtọ́nà agbọ́n sókè alábẹ́ ìṣe ibi tó lọ pé ọmọ fẹ́ bẹ̀rẹ̀ rún sí aláàbò àbá pọ̀tùwọ́ sókè ó dà ní gbọ́ sókè mọ́dá ó dà ní ọ̀pọ̀ sókè aláàbò àbá wọ́n ni àlẹ́bí ní ìsí aláàbò àbá tẹ̀lifẹ̀tì ẹ̀rọ rọ́kùnà bí ò bá ṣe kò ní òun kọ́tà ìfọ́tẹ̀ láti fọ́wọ́ tẹ̀lá mẹ́bìdé gbogbo mi ìtàlẹ̀ bá ti ṣe nǹkan kan lọ́gbọ́ ọ̀sẹ̀ ọgbọ́n pé ojú ọkà pátá yà ní ọwọ́ ní èmi ò ní kapátí àmì ọ̀ ní kapátí àlọ́tọ́ o àmọ́ ní kàrúkọ ti lè dáhùn ìjọba fi tó ti sàtáyà ní àgbébádé máa tó bá ní ìgbé máa tọ̀lẹ̀ àtáyà ọwọ́ àti ṣẹ́yìn sí làwọn ìrún tí wọn lọ kí tí wọn bá sì jẹ́ ìrún náà wọn láyé ọlọ́ọ̀fẹ́ tẹ̀ sáà tẹ̀lé ọkùnrin tẹ̀lé ọwọ́ àti aláwọ̀ ọ̀pá ọwọ́ àti àtáyà tó ọ̀dún ní kárí bẹ́ẹ̀ sùpàánù láì tó ọ̀bá dáhùn tó wá fi tábàrà ọ̀jọ́ ìwà máa ní sùdé tó bá kọ́ jáde kó fi ọwá fi jẹ́ ọwá jẹ́ kó tàtà yá ọwá tó yẹ alhamdulillah ọ̀dà àràmàlà yìí ọ̀hún sáma asàlámà kọ́tà àwọn òní sàlámà tó fi bọ̀ ìmọ̀ kí ló dé ìmọ̀ kí ló sì rún òsì wọlé tí fún alọ́ni wàní ha mo wọnú hàn mí bàbá yìí náà anábì ló sọ so anábì lè yẹ mi ò ní pé ká tẹ̀lé dandan ọ̀láì kò sí quality of life kò lè sí practice àwọn gbìyànjú ẹ̀ wọ́n pèrè àwọn sandwich àlùkò àdìjú àwọn kan gbìyànjú ẹ̀ ń wò ní sẹ́ wọ́n náà wọ́n àwọn onítẹ̀lẹ́tà lẹ́bí kò sí jẹ́ bẹ́ẹ̀ tọ́rọ náà fẹ́ máa tẹ̀lé àkùránì kan sọ wọ́n wá ní ẹkùn jáde nínú àlùkò hàn ibi tí kùránì yẹn prúfù ara rẹ̀ fóun ní kùránì àti bọ́ mú se dọ́nà yí ọyà púpọ̀ ẹ̀lẹ́ rí o kí ní sàlàyé rẹ̀ tàbí kúrò nílé yìí àdísì ní rákùnmù pàdé àwọn olókojọ́ àwọn sáré ní olókojọ́ wáyé àbọ̀ olókojọ́ mọ́ tó tọ́ àtúhù bí màá mọ́ ọlọ́ni yá yá nàbí yá yá lẹ́tí náà mọ́nu ìṣẹ́ ìdìbò lè lá wà lóòrùn ọ̀sùn náà ayàlú ìṣẹ́ ìdìbẹ́ta olùsẹ́gbù lílá wàlẹ́ rọ́sùl ọlọ́run ní èyí tẹ́ ẹgbẹ́ ìmọ̀ọ́nì ẹ̀dá ọlọ́run lóhùn ẹ̀sìn dá ànábì lóhùn ìdájọ́ ààbò ọlọ́run kọ́ nígbà tó bá pè yín olùgbà tá a bá pè yín ọlọ́run ní ẹjọ́ lóhùn ẹ̀dá ànábì lóhùn ọlọ́run á rí ìgbà pé ìdájọ́ ààbò nígbà tá ànábì bá pè yín ànẹ́kọ̀ọ́ ní gbogbo bàbá ìpín sí tó sàmàlẹ́ fún yín bàtà máa fi sáré àdìsí lọ àwọn àyẹ̀wò kẹ̀kẹ́ wọ́n lè kọ́ wá kí ọ̀dọ́ ọjọ́ kan èyí mú ọ̀rọ̀ ẹ̀yà sẹ́dí náà kí ọ̀rọ̀ ẹ̀yà lọ́wọ́ kò sẹ́tò ìgbà dáadáa wọ́n rà lẹ́tí àyẹ̀wò láyà wa lò tó a fẹ́ràn mẹ́fìlà nìkan là ń kéde ẹni máa ń kí ọ̀rọ̀ ẹ̀yà lọ́wọ́ tó mọ̀ pé ní ẹ̀kọ́ tí àníbi fáwọn ni pé àwọn ọ̀pọ̀lọ̀ kó mẹ́ kánú àyẹ̀yẹ̀ wọn kí lọ àdébàdé wá wọ́tọ̀ kí lọ wá fọlọ́pọ̀ dáná bí lónìí ó wá sára pẹ̀lú náà wọ́n lọ bá ìjà bí lónìí mo ní à màmá fi ọ́lẹ̀ kọ́ sí à ìwọ náà fẹ́ẹ́ kí lọ wọ́n ni àní àá ah, ah, ọ̀gbọ́n tó náà wí ìyá ìjọ ìgbàlẹ̀ náà mọ́nu ìsìkájì gbòmìnira ọ̀dọ̀ rọ̀ṣọ́ ìdáradà àkọlẹ̀ ọ̀gbọ̀n ẹ̀wọ̀n náà sọ́kànlá ìbí tó káàdùn ayé àdáni à ń sọ pé ànábì sọ̀bájì ó tó fún yàn ṣe àbáwọn tí ẹ bá ṣe mùsùlùmí mọ̀ fún ọ̀tọ́ pé àwọn kan nígbà mẹ́ ọ̀rọ̀ anábì ò kéésì dandan jẹ̀mọ́ mùsùlùmí ní kúrú èdè bẹ́ẹ̀ bá rẹ́ nìkan ní sọ pé tó kéésì dandan kẹ́ẹ̀tẹ̀ láti anábì wọn láyà jìnà sí ní ìlú ènìyàn yóò bá ìsìlámù ní rẹ lọ́wọ́ gbogbo ní ìsìlámù alábá fẹ́ sí hundred percent eighty hadith anábì nìkan kó sínú ó tó eighty five percent sọ pé ẹ ẹ lórí kùrán ẹ wo wo kùrán kùrán rẹ náà sọ yìí Bukhari òun ní kálásán bọ́ọ̀lù kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sàbí omi òun ló kálẹ̀ mẹ́sàn-án ìkọ̀kan rẹ̀ ju wàá lọ ìkọ̀kan rẹ̀ ju wàá lọ. hadith ni wọ́n ń sàlàyé àkùnrin kẹ́yìn ẹ wá wo sáré lókun àwọn ní àmìtì àti ìsìn olé ní o tẹ́lẹ̀ nípa nìkan ilẹ̀ ilẹ̀ ó dára mélòó ọlọ́sọ́lọ́sọ́lọ́sọ́lọ́sọ́lọ́sọ́lọ́sọ́lọ́sọ́lọ́ وليحذر الذين يخالفون عن أمره ẹwọ́n tó wọ́n ọmọ ní kí wọ́n sọ́ra wọn dáadáa tàbí wọ́n sọ́rọ̀ ọlọ́run ní ẹni kan sọ àwọn alladhina yukhalifuna an amri àwọn tí wọ́n máa ń yára sí ànábì àwọn tó sì bá fitna ọlọ́run ní sọ àwọn ohun kan bá rí fitna o àwọn yóò ti bá wọn àdáàbò ní àlè àbí ká máa rí ìyàtọ̀ ní agbára yìí láti yára yàtọ̀ táyà tó lóyún kí ló fa fitna yé tí wọ́n yára ànábì ajẹ́gbígbà yìí èyẹ́ lè rí fìtínà láyé tó kó yapa nábì yóò sì rí ọlọ́run láti kìyàmà tó kó yapa nábì èmi ni mo bẹ́ tàbí sọ bẹ́ ìdá ń kọ́ ọba gba àìpé ò bá ti gbà nábì kọ́kọ́ tàbùrá nìkọ́ tí ìbá ti lóhun òtẹ́ láti ànábì tó bá ní kẹsì dandan áyà tí ó takò nù àkùhánì kẹrí tàbí àyà tó takò ẹni bá takò áyà nínú kùhánì àwọn káàpì gèfè ń dẹ́kọ̀ọ́ so ìsọ bí ìjẹ́lájà lẹ́bí kìí ṣe ọ̀rọ̀ yàn kúfùrù kúfùrù ni torí ọtí ń takò ọ̀pọ̀lọpọ̀ àyà àyà fẹ́lẹ́ lẹ́yìn ọlọ́run kan sọ́ra wọn o ọlọ́run pọ̀ sọ́ra rẹ̀ ẹni tó jìyàn lọ́dún ní ẹ̀sọ́ra yẹn sẹ́dọ́ bá yàn ló sì yàn lọ ẹni tí ò bá tó yàn lọ́dún ẹ̀sọ́ra yẹn ẹ̀sọ́ra yẹn ó gbà lọ kọ́ nù ẹgbẹ́ ìpọ́lẹ̀ dọ́ ọmọ oúnjẹ wá ti sọ́ra rẹ̀ o sọ fún mọ́ọ̀rún tó bá gbọ́ ọmọ yóò sì ọ́ lò ó ọlọ́ni ẹ̀ta ọlọ́ni ẹ̀ṣọ́ra yín o ẹ̀ṣọ́ra yín o ẹ̀yin wo alladina yukhalifuna an amrihi àwọn tó ń àwọn tó ń yapa sí àdáni kan sọ́ra wọn á ń kú sí ìbára fìtìnà káwọn àti fìtìnà láyé àwọn sì bá wọn adágún àní àbí kí wọ́n rí ìyá ilẹ̀ tààrù láti ara kí wọ́n lè fìtìnà yìí torí kò ní yẹ́ lórí sí ìyàwó àtàwọn àti fìtìnà àwọn kòmọ́tò yẹn kò kòmọ́tò náà kò àkòyí níbi olóbi jẹ́ pé kùránì kò ṣe rí pẹ̀lú pẹ́sìmọ́ pẹ̀lú àbáwá náà kò lè dá yíyọ Imam Muhammad rahimahullah ta'ala wọ́n ní alifitna nígbà yìí àṣírí wọ́n lẹ́kọ́ á sàlàyé bí ayé alùpùpù hàn kẹ́ni ọ̀sán bá kọ́ ọ́ wọ́n pé والفتنة أشد الفتنة أشد من من القتل fìtínà ó burú ju ogun lọ fìtínà bẹ̀rẹ̀ ṣíkù ìmọ̀ àwọn ìgbé tí ìwà bí i kápọ̀ àti ànẹ́bí fìtínà tí ó báyà eréṣì mẹ́rin nǹkan ló eréṣì mẹ́rin tí ìwà bí i kápọ̀ àti ànẹ́bí lórí fìtínà àkọ́kọ́ nínú kọ́ ta nínú kọ́ kó sínú ẹ̀kọ́ nínú kọ́ tako àbí kọ́ kó sínú kúkúrú nínú kọ́ tako àbí kọ́ kó sínú bíjà nínú kọ́ tako àbí kọ́ kó sínú máṣíà nínú kọ́ tako tó bá ti ta pàṣẹ àtẹ́bí nǹkan mẹ́rin yọ kó sínú rẹ̀ tó náà nǹkan mẹ́rin ló wá dábòbò fún ọ máṣíà náà máṣe kúkúrú máṣe bíjà máṣe ṣe tó bá ti tó bá ti pé gánú rẹ̀ àwọn ni máa tẹ̀lé báyìí ní ọkọ̀ kó sẹ́bọ̀ àbíbí àti ọ̀dọ̀ kúkú tó wá kó sínú kanu méjèèjì àwọn olùdí bá hún àdáàgún àlè ọwà ló ti yà kò sí ìtọ́ ní ìyá mẹ́rin tó bá kò sí ayé àti mẹ́rin sẹ́pẹ́ mọ́mọ́ tó parọ́ àlùmọ́bẹ̀ ní ẹgbẹ́ nínú ìtẹ́lẹ̀ àwọn ọlọ́ọ̀tà àwọn ẹ̀rọ wa sọ pé bí ìmọ̀ àwọn olùsọ gẹ́lẹ́ àwọn sọ bẹ́ẹ̀ ibùdó tẹ́lẹ̀ yá ni àwọn náà wọ́n máa lò hàn kẹ́rì àwọn arìnrìn kọ́lọ̀ ti ní kátẹ̀ láti ànẹ́bí àwọn rí pé thirty something àyà àwọn òsọ thirty two ṣe wọ́n ní thirty kìíní kan àwọn ọmọ kan àwọn ìlú àwọn jàmọ́ àwọn orí kanú ẹ àwọn ìṣe ìpàwọ́ àwọn ìpàwọ́ àmọ́ màmá ọmọ ìbá màmá lù ó dá àwọn lójú pé thirty three kọ́nà àwọn kò sí àwọn tíra kan àti àkàbẹ́rẹ̀ fún ọ ẹni nìkan sí kálukú mẹ́. ìkan náà yàwá nàbí ìkan náà yàwá nàbí ó padà yàwá nàbí lọ Zainab ibi jáde Zainab bùn Haritha Zainab amabiliyẹ rẹ ẹrú ló dé fún anabi Muhammad àmà nàbí sọ̀rọ̀ wọn náà anabi wa anabi wa sọ sí dáná sí gán anabi sẹ́yìn àgbà sí o débi pé nígbà táwọn mọ̀lẹ́bí yẹ padà kó wà lọ́dọ̀ anabi wọ́n tẹ̀ sí wa anabi ti yọ kò ní ẹgbẹ́ yẹn anabi wa yọ lọ́sà ọmọ tẹ̀lé àwọn ọmọ tẹ̀lé lọ. ẹ olówó lọ ẹ lọ sọ pé sílẹ̀ ẹ̀rọ ẹni pẹ́ tó wà lọ́kọ̀ ẹrú. bára bí ìsìn dáadáa sí tó ọ̀la ẹ̀rọ sọ̀rọ̀ ẹ ká ló kọ́ máa yára wò kọ́ lọ́kọ́ máa mí ò gbọ́dọ̀ yàn. mo dẹ̀ ní àwọn òbí ọ̀rọ̀ mi kó máa kọ̀ wá sílé kó wá lé yóò falẹ̀ bí kọ́ọ̀tù láti wá. ó sọ fáwọn ènìyàn fámìlì ẹ̀ dáná àmọ́ wọ́n náà ké sí ààrẹ ọmọ ní ìlọ́lọ́lọ́ ìlọ́lọ́lọ́ ẹ̀dàmú ẹ̀dàmú rẹ̀ nù àbí gbọ́ta wò bí ẹ̀dẹ̀ mọ́bọ̀ wálé ẹsẹ̀kẹsẹ̀ fi kẹ́rù rẹ̀ àlẹ́bí lóhùn àzẹ́ lóhùn nítorí lọ́wọ́ ẹ̀sà àwọn ìgbìmọ̀ wàdé mo ti kó lẹ́nu dé àmẹ́bí mi ọkùnrin yìí lẹ̀ àlẹ́bí wa ṣe dáadáa sí pé pé àwọn ìyá òkú àlẹ́bí ni fáwọn gidi mọ̀ ìdí náà wọ́n rò wọ́n àlẹ́bí ni wọ́n á lè ṣe é dúró ebùnú Muhammad pẹ́lúmẹ́sìn ọlọ́run afẹ́ kọ́ alẹ́ kọ́ níbi ìlúfẹ́ mú àyè ọlọ́run falẹ́ mọ́ bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ pọ̀ alẹ́bùwá ni pé kí ṣe é náà ẹ̀mà pé kí ṣe é tó fẹ́ràn kó bá wáyà òun bá dáa ọbẹ̀ kò fẹ́ ṣe é ṣe é náà kó bá fẹ́ ṣe é ṣe é náà kò ní ìlú fẹ́ ṣe é náà kò fẹ́ ṣe é ṣe é ṣe é tó gbé Zainab ní ọkùnrin tí ó ńláńlá ló ti jáde sẹ́fà ní ìgbà wé ẹ̀ ọmọ àwọn ẹlú kan àwọn kan bẹ́ẹ̀ ní wọn náà ń lọrin ìlú wọn lọ́dún olùkọ́ òkú tó ọmọ tó lè fẹ́ olójú ọmọ tó lè fẹ́ ọmọ tó bá wà nílé ńlá òkú fẹ́ wọn ní máa bá wọn rí kọ́kọ́ fẹ́ jẹun lásán ni so Zainab náà lè fẹ́ sẹ́fà tó bá ti Zainab náà wáyà náà lọ́sàn tí ó fi fẹ́ láàrin pé tàbí ẹ̀rù máa tó bá lábúrú lẹ́nu sáà òun bí ní. anábì sì dábẹ́ ọlọ́wà tó fi sáà kùsè yìí kó dábà pọ̀ anábì ní ọ̀fẹ́ yẹn ó tún pọ̀ máa kíkù àṣẹ náà ẹ̀ máa pọ̀ anábì o ọlọ́wà ní orí sẹ́nu ló sọ wàmá kánà lè yúfin wàmá kánà lè múmin wàlá múmina kò yẹ gbogbo ẹni tó bá ń pèrè múmini yálà ọkùnrin àbúkùnrin kò yẹ kí ló yẹ ìdàkọ́mọ̀ náà wọ́rọ̀ súlùú àmọ̀ nígbà tó mọ̀ wọn bá nàbí bá pàṣẹ kan fún un kò tọ́ sí pé àyẹ̀kú nà lọ́kùn sí yàrá ìyá wọ̀ ni kí wọ́n á sẹ́sàn tó bá wù bí àṣẹ náà àbíjà nàbí ẹ wáyà bá a bá rí àyà mi ìmọ̀ wọn láì lè tó wa bí ẹ bá jẹ́ mú ìlú tó kò yẹ kọ́nà bí ipa láṣẹ kó wá ní irun kó wá lórí sí àpè ìsìnkú kò yọ kò yọ kò fìtì rẹ sọgbọ́n ló kún àti okùn okùn yẹ àdìẹ wọn àwọn ìyá àdìẹ ńkọ bọ́ bá fẹ́ lò tó dáná bí n sọ lọ́kọ́ lọ́kọ́ kò bá dé lọ́rùn máa fà kàkiri máa gbọ́ táwọn yẹn sọ fún ọ tọ́lá tó táwọn yẹn sọ òun níjọ yóò bá ní ohun adìẹ ohun ọmọ òye adìẹ pẹ̀lẹ́ pé wọn máa bá òye adìẹ ẹni pàdé òye ọlọ́wọ́ ni kò yẹ mòmìnì kò yẹ mẹ́mìnì mòmìnì kò yí ọ́ ó bá tẹ̀ yẹ lómi bá a bá ti lẹ́ni tó sokùn sádìẹ náà ní fa kí lápè dìndìnrì ni ìdí òkè èsì kèrè sí ìyẹ̀dá sí ẹ̀ wọ́n àwọn ọmọ ọmọ orí sí ẹ̀ pé wọ́n ti pé wọ́n ti pé wọ́n ti pé wọ́n rẹ̀ pé wọ́n ti máa pé wọ́n ẹ̀ kí èsì nínú tó ìfọ́nbá ti níwò yìí ni ọ lọ́wọ́ pé wọ́n kí èsì tó bá dédé ọ̀pẹ́ rẹ̀ kò sí ní alájì sí kò sí ní kí ẹran múmìnì àbọ́kùnrin àbọ́bìnrin táwọn ìgbà ti pàṣẹ ọwá tó ní wọ́n tó ní òpinion mi nínú ànábì ẹ̀ àgbọ̀dọ̀ náà bá wọn ọlọ́pàá sanu àfáwà wá sí dára fún amadu bá lójú wọn o ẹ wo ló máa bọ̀ jù. kàkiri àyà àwọn táwa lónìí tí ìbáraẹni tẹ́lẹ̀ mọ́ ọ́n sọ bẹ́ẹ̀ kọ́ra àwọn àgbà ẹ̀rọ súnmọ́ ó súnmọ́ káfáàlẹ̀ ní kóòtù láti gẹ̀ ẹ̀sìn gbẹ̀. báyìí tó náà kàkiri ló sáná tó fara balẹ̀ tó náà ọ̀ ìbáraẹni fara balẹ̀ lọ́ọ́ àwọn eléyìí ò lè rí láyéláyé pé dandan ní káàmì láti àdáyé tó bẹ́ẹ̀ bọ́sẹ̀ ká buhari èyí tó máa ń kà fúnra wọn wọn èyí ronú sí èyí tó máa ń ká máa wẹ̀ èyí tó máa bọ́ sí láyé èyí tó máa ń kà fún ká máa fi gbowó ni. pàtó bí sẹ́yìn bẹ̀rẹ̀ nílẹ̀ nílò tó di àdúrà ẹ̀ mà ara wọn yọrí alẹ́ ẹ̀ wọ́n gba mi lọ́wọ́ mi ẹ̀ ti gbá lọ́wọ́ àdíyá lé wọn. abákan bẹ ní gbẹgbẹ́ àwọn aláìsíkò ìyá ni wọ́n pẹ́ tí wọ́n bá lóde àdúrà tí wọ́n halẹ̀ wọn lọ́wọ́ bí wọ́n bá tí wọ́n ta náà yóò. bisimilayi rahmani rahi lórúkọ ọlọ́run bá ni. ẹ̀rọ ọ̀rọ̀ bí ọ̀hún ó mọ̀ káwé náà tóbi. yà á yọ àlẹ́ nínú aláìsí fún bẹ́ẹ̀ sí yà á yọ àlẹ́ nínú àmọ̀nú òpin tí ẹni gbàgbọ́ o. táàpù ńlá ẹ̀rọ ọlọ́run ó máa kà ó. ọba àròjì àdúrà kó ara yọ bí pépà ẹ̀rọ kan lọ bí ọlọ́wọ́ kò ní wọ́n ti kà á yìí aláyẹ̀ ní kàdé níta yóò kà á èyí kọ́ èyí náà yẹn ká àpàdé láyé bọ́ọ̀lù sì ní àtà náà kà wọ́n lè sì máa ka buhari báwọn tí ò ní mọ́ ti sọ ordinary nobel lásán àwọn ìwà ní kà bá dé kọ́dà bàtà yìí mo ti kó o ní gọ́ọ̀nà kó kọ́ lẹ́tà sí ọ fọ́mà gọ́ọ̀nà àwọn bùkọ́lá wọn ṣe sí pòlìsì kọ̀ọ̀kan ilẹ̀ tàbí wọn rún bùkọ́lá yóò wà bí tí atẹ́gbà ti dáre yóò lọ kàn lé wọ́n apá abẹ́rẹ́ lórí wọn wà ẹ̀mà ẹ̀mà ń ka mẹ́sì mẹ́sì látọ̀dọ̀ náà rìsáàlà alukóhán kìtá látọ̀dọ̀ náà bá ẹ̀mà ń ka ọlẹ́ kàwé hmm, bá wọn lọ́dún tó ti dánwò ọlẹ́ kàwé láyéláyé àdékọ́wà yóò ẹlòmí tó gbé sàárì kìnnà níyà ni ó ti ká ọkà bàá mi. sọ àwọn tíkẹ́ yóò lè gbọ́ ọ̀rọ̀ àmì lẹ́lẹ́ tó tó nù òun sí ní bẹ́ẹ̀ na Zainab ló ṣe àbí ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n ìṣòro wà Zainab àwọn èsì àwọn onífẹ̀ẹ́ mú ó sì gbà bẹ́ẹ̀ ọ̀la ẹ̀ ó sì gbà gbà bẹ́ẹ̀ sẹ́yìn àwọn ó ní ní ọ̀rọ̀ ìjáde mẹ́fún náà kò fẹ́ abánibí sọ̀rọ̀ kan lè alimami ẹgbẹ́ bí kò sí ànábì òun náà lára sọ láàrin àbí ìmọ̀ bá wọn parí ìjà láàrin ní wọn parí ìjà wọn ìṣẹ́lẹ̀ ìgbà wọ ànábì gan kò tí wọ́n lè bá wọn kọ́kọ́ ọmọ ìfẹ́ ọmọ ìṣẹ́ máa parí ẹ̀ ní ìṣẹ́lẹ̀ rẹ̀ pé wọ́n kọ́ ọmọ kẹfẹ́ lé ní o títí pẹ̀lú kàmẹ́lì lọ́wọ́ àmọ́ tí ó jáde pé ẹ ẹni sùúrù ẹ fara yọra ẹni sùúrù fara yọra bí sì ìgbẹ́ lọ́kàn rẹ̀ pé ọba kọ́kọ́ pẹ̀lú fẹ́ lé ní o. ọlọ́wà sọ ayé àgbà wà lẹ́yìn ní sí ọ. ìtì mẹlẹ́mì rẹ̀ káwọn náà ti mọ̀ ọ́ torí pé wọ́n bẹ̀rù táwọn wọ́n bẹ̀rù táwọn yóò sọ bí káwọn yóò gbọ́. alẹ́ ìwà òun kò lọ bẹ̀rẹ̀ àìsàn sọ pé níjọ́ yìí gbogbo ẹni máa ń dáhùn pé anábì fi nǹkan pamọ́ ayé àyè tó tó kó tó kó kọ̀ọ̀ká rẹ̀ ló ti kàn án fún wa. ìjọba náà ti di náà wọn ni bí láàánú àtọ́nà ló wà ó lè dìrì sí nínú gbogbo wa. bọ́lá ṣe gbé wá wà ní àná ìṣègbè kalẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run wa ní ẹgbẹ́ tó fẹ́ bá jáde lórí àwọn ọmọ tó bá gbé lọ wa rísìn nìyẹn o àwọn ọmọ tó bá gbé wa bọ́yá ọmọ àbúrò mi tí ń gbẹ́dọ̀ mi lápẹ̀dúwé èmi mo sọ́jọ́ láti kékeré sẹ́gbẹ́ wọn gbẹ́rọ̀ mi dàbí ó wá fẹ́yàwó ó wá kọyàwó lẹ́lẹ́ a lè rú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ó fẹ́ wúlá ẹ̀dá ìfẹ́dá ìyẹn fẹ́ káwọn ìdílé àti ìṣe kó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ọmọ tó máa ń gbé lọ́yìn àgbọ̀dọ̀ tó yẹ lágbà tí ìbá sọ ọmọdé lọ́wọ́ ìyàwó tó bá kọ̀ kalẹ̀ kó òun fẹ́ mọ́ ọ̀lẹ́fẹ́ ọlọ́run fẹ́ fi kalẹ̀ náà fún mi kálẹ̀ fi ṣùgbọ́n yìí àmìta fẹ́ lórí ìtàn sọ ni pé wà máa ká ẹni mọ̀mìn wà láàrín mìíràn ìdàkọ́tọ̀ lọ wọ́rọ̀ súlùú ẹ̀hẹ́ àwọn àyà wọ́n àbá ìdèdè lára mọ́tò iná ní ẹlẹ́kẹ̀ẹ́rin kágbà òṣèlú ọ̀wà gbọ́ ẹgbẹ́ ìjẹ́wò ní ọlọ́run ní o ó gbọ́dọ̀ tàwọn òṣìṣẹ́ gbọ́ ẹgbẹ́ bá jẹ́ òní ọmọ gbogbo òkíṣẹ́ pátá gbọ́ ọ̀gbà gbọ́ àti Jésù náà ó wà wọ́n sí ọlọ́ọ̀bá àmọ́ lónìí anẹ́bí ló kú lóbi sẹ́wáyé tọ́ba tí wàá gba anẹ́bí lóbi sẹ́ bọ́ ọtí gba gbogbo àwọn yóò lọ tọ́ba tí wàá gba ó mọ̀ pé imani bẹ̀rù rọ́sùlù kò sí ìgbìyàn ni ẹ ẹni bá ti sí imani bẹ̀rù bẹ̀rù rọ́sùlù kò ní gbogbo imani bẹ̀rù mẹ́fà fáwọn tó kù àwọn ní àfikà gbà nínú bọ̀ kí wọ́n ní alámà sáyẹ̀nsì àpẹẹrẹ sábàpọ̀ gbà nínú bọ̀ àwọn ní àpẹẹrẹ bẹ́ẹ̀ ní àlè alákọ̀ọ́kọ́ ni tọ̀rọ̀ àgbòhù kì í máa rọ̀ àṣẹ tá à nẹ́bí bá pa ọ́ tẹ̀láṣẹ rẹ̀ abẹ́rẹ́ wà lè pẹ̀lú àkóṣà sọ̀rọ̀ na wa láti máa tẹ̀láṣẹ ànẹ́bí rẹ̀ لا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم أنا في ذلك àwọn orúkọ tí wọ́n bẹ ní abẹ́wọ́ abẹ́rẹ́ bàbá aláṣẹ táàlọ́sọ́kùnrin táàlọ́sọ́sì táwọn ọmọ afẹ́ máa wọlé ìwé nípa tí wọ́n máa lò wọ́n ẹlẹ́kọ̀ọ́ àwọn ẹgbẹ́ ìjọba tuntun wọ́n máa ti fọ́ọ̀sẹ̀ lórí gbogbo tábàárí sọ́sì báàgì ọ̀rọ̀ báàgì táwọn ọ̀dọ́ wọ́n ní àti nípa kí apá wọn káwọn àwọn onímọ̀ nípa hadith wọ́n ní hadith yẹn lẹ hadith lọ́rẹ́ ìwé so àwọn ti pa wọn kọ́ ní káwọn so káfí ká tọ́ sí rẹ̀ àti ká sọ ní nígbà tó ayé sára. ọba àwọn alẹ́lú ìgbéga ìfẹ́ ìfẹ́ ìlú àti ìgbàkátà wọn sí ilé àwọn ìgbéga wọn. wọ́n á yẹ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ láàrin Islam ò fẹ́ kí a máa ríra wa bóyá bí àwọn kan ní ọjà àwọn kan lọ́jà bí ìgbà gbogbo ìlà sọ síbà ní sí so ìgbà ìgbà ìgbà náà ti wá pa lọ́nà ní ìgbà náà wá pa lọ́nà àbíkọ́ sí kókó wọn náà wọn lábáwá ní you jà sí náà àwa lórí ìgbé lọ àlébi kò sí yàtọ̀ láàrin dúdú àti funfun ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹnì àkọ́mọkùn ẹnì ọ̀pọ̀ yìí àtọ̀mọ̀ so ẹni bá bẹ̀rẹ̀ to. bá bẹ̀rẹ̀ so eléyàá ń pè ní àsọ̀bíyà tribalism ó léwu gan gbogbo ẹgbẹ́ péré pépè sí àdébí lè sàmì nà mà dá àlẹ́ lásán bí yàfa lè sàmì nì wà mà kọ́ ọ̀tàlẹ̀ àlẹ́ lásán bí yàfa lè sàmì nì bí ẹ bá ń dín àtòrí ẹ̀ lè إلى الله نعم نعم àwọn agbóyé tó rùn ní ilé lára rẹ̀ láti rẹ̀ náà mùsùlùmí ọ̀rọ̀ méjì fẹ́ lọ lẹ́nu kí ẹ̀ jẹ́ àbàdà tó jẹ́ áfíríkì ìṣòro ní ọlọ́run jẹ́ wáyà ẹ̀kọ́ Okay. Ayé ìgbìyànjú ayé máa ń sọ pé ìgbà yìí olówó ìgbìmọ̀ àti ìgbà kan pẹ̀lú pé láàrín ọ̀sán ọ̀sán ẹ̀sìn. A ní nípa lọ́wọ́ ọ̀sán àti Àwọn ọmọ tó jẹ́ púpọ̀ ẹ̀ náà, ṣé báwọn náà ní ibi àti dáadáa tí ẹni tí wọ́n ṣe, fẹ́ra bí àwọn pẹ̀lú aláìbá ṣe yọrí ọ̀rọ̀ àtàwọn ọmọ tó ṣe ṣe bí ara rẹ̀. Báwọn náà fẹ́ pé ó máa yẹ ìgbà ìṣe jọ tí wọ́n rí ọ̀kẹ́ wọ́n lẹ́yìn tó bí ọlọ́run bá láyé olú ájúdá tọ́sílẹ̀ ọlọ́run bá ò ní rá dáadáa ẹ má ṣe dáadáa kò rà lárí bẹ́ẹ̀ dáadáa tẹ̀ bá ṣe láyé àyè alimọ̀síní àwọn tó máa ṣe dáadáa. àkọ́kọ́ ààrẹ tó wọ̀n lera ní àlìyámà kìsà yìí gbogbo ọdún ṣe dáadáa dáadáa rẹ̀ nígbà àlìyámà. àmọ́ bí ẹgbẹ́ tẹ́jú fèrè dáadáa rẹ̀ ó ra àrẹ̀ àlìyámà nítorí ó ráre òǹkó tẹ́jú fèrè. àwọn àti yẹn ń bẹ ní àsìkò tí mẹ́jọ fèrè lọ́wọ́ ó ṣe dáadáa tó àpàdà àti mùsùlùmí náà ó fi gbọ́n dáadáa wọn lẹ́nu àwọn mùsùlùmí lọ́dọ̀ kò sẹ́wọ́n tírì sẹ́wọ́n tó wọlé ọ̀rọ̀ wà lẹ́nu náà sẹ́wọ́n tó tẹ̀lé wọn náà ní kó tó tó wọ́n sì gbé lẹ́nu náà o àwọn kọ̀wárí ìṣúná lágbóyún báyìí tí wọ́n ti sè é ẹ bá ti dáadáa nù wọn wọ́n pé àṣìṣe tó pọ̀ sí òkú sí kúkúrú àbí ṣírí ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ kábàárí mùsùlùmí ní bíbíà súfì lápẹ̀jọ́ súfì èyàn lè ṣe súfí kó jẹ́ kékeré èyàn sì lè máa pẹ́rẹ́ súfí kó jẹ́ kékeré kó jẹ́ mùsùlùmí àwọn ẹ̀tì kọ̀dá tí wọ́n gbé sínú súfí lè wá ti ní nígbà ṣe àwọn àkàrò àwọn àkàrò gẹ̀ẹ́gì aláwọ̀ máa ṣe jẹ́ súfí mùsùlùmí mò tẹ́lẹ̀ lẹ́nu ẹni bíbí àdé dáadáa bá ṣe tí èbá ṣe bíbí à ọlọ́wọ́ sọ̀rẹ́sọ̀rẹ́ pàdùkà ìgbàmọ́ ẹgẹ́ ìrẹsì so àbáwọn tó bá jẹ́ kó kó kúkú ní irú àwọn nǹkan ẹ̀ bọ́sẹ̀ ló máa ń bínú pẹ̀lú bá ti sọ pa ọkùn nàìjíríà ọkùn dọ́là dọ́là yẹn kò mọ̀ pé wọn kà mọ̀ kó fà mùsùlùmí ni wọ́n láti jẹ́ oní bíríà so àìsàn wọn lórí ní ìbí wọn máa kà lọ́dọ̀ ọlọ́run wọ́n sì gbọ́ lórí ọlọ́run tó ayé ọ̀gá yìí

understand ah, nìkan ni ìyá tó ń bẹ́ bí pé èèyàn ń lo òfin ẹgbẹ́ pẹ̀tàbùlìsì kò síbi ẹ̀jẹ̀ bá kírísítẹ́nì sọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀wọ́ lòun be àwọn òpin tí bẹ́ẹ̀rù lè wọn ìwé ẹgbẹ́ ọlọ́sàn mẹ́sẹ̀jì wọn èmi ò tí àwọn kan ń ṣe cooperative tí wọ́n ń pè ìtàn ẹlọ́dọ̀dọ̀ but one thing I pé wọ́n ti bẹ́ẹ̀rù mo ti rà wọ́n mú tó bẹ̀rù kùhán èyí tó jọra wọn ọlọ́run bẹ́ẹ̀ tó bá lẹ́nu pé ẹ wá pé hálù kìkà pé tí ń bẹ́ẹ̀ mú síra wa dàtí ẹja fi hàn án wò ìdí àti jọra wa ọlọ́run bẹ́ẹ̀ pé wọ́n bẹ́ẹ̀ ó fi àtẹ́lẹ̀ náà pé ó fi àwọn hálù kìkà ìtàwọn eléyìí ń ṣe nù ó pé ní tí ń bẹ́ẹ̀ mú síra wa eléyìí ó káàtún àbí ní bẹ́ẹ̀ ní báyìí yìí náà kẹ́yìn náà tí ó sẹ́kẹ́sì sọ tí ò bá tọ́ báyìí kò lè rí wọn mú ọlọ́pàá sọ́ọ̀lì rẹ̀ àwọn sọ́ọ̀lì rẹ̀ táwọn kọ́nà wọn kápẹ́ ìbádà ní tí àwọn bíi máa bá ti ka ọgbà ayà wọn àwọn bẹ́ẹ̀ wọn táwọn lè mú àwọn pípù yìí mọ̀lélẹ́ yìí kọ́dà àwọn àwọn Saudi Arabia àwọn ọmọ nígbà yẹn dìde èmi ti lọ dárò àríbẹ̀ tí wọ́n kọ́ wa ní bí ẹ̀sìn ní bá àwọn harry tab kẹ́sì bá wọn sọ̀rọ̀ tí wọ́n bọ̀rọ̀ mọ́ pàtí àwọn kọ́sì wọ́n ò bí nítorí kọ́ mùsùlùmí náà láǹfà ìgbé ẹ fàánù ní ọgbà agbára bọ́ọ̀lì so bẹ́ẹ̀ kù yẹn wọ́n sọ pé wọ́n ní ká máa kírun ní olóògbé gà ní wọ́n ní wọ́n ní asọ́mọlẹ́ ìbílẹ̀ ni ọmọdé bẹ́ẹ̀ ni sí bá ẹkù sí bá ìbẹ̀rẹ̀ báyìí wọ́n sì bá mẹ́rin tó rà ní sí ọmọ ọlọ́run bá ní ọ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ẹ̀rọ ọlọ́run ní ọ̀dà sí báyìí ẹni tí wọ́n bá dí kábọ́nì kan yẹn tó kó kúrò ṣàlùbà ọlọ́run tí ah, a lànà sọ èmi ò rí bẹ́ẹ̀ tí wọ́n ti èmi ò rí bẹ́ẹ̀ tó pé kìí ṣe pé wọ́n ń pèpè sí ìwé yẹn kan ẹ̀rọ bá ti di mùsùlùmí kankan tó bá ti bá ti kírísítẹ̀nì kankan àwọn náà tún máa lo báyìí nù àti ìwé náà fi gáàjà ara wọn sẹ́lẹ̀dìsì àwọn ọmọ olóyún orímọ̀ onímọ̀ ló gẹ́ẹ̀dì ìwé náà fi gáàrí àwọn ni nígbà tí wọ́n ní pé àwọn ń wé pé ọ̀nà táwa ń gbé àwọn pípù yìí ẹgbẹ́ kẹ́kẹ́ ìjòkó because ní wọ́n ní pé fọ́nẹ́rẹ́ mẹ́ta ló àkọfẹ́sì ìlú báyìí ọ̀nà olè gbà wọn ó sì sí àwọn ọmọ kékeré kalẹ̀ kó ti gba gbogbo ọ̀nà kó mọ̀ wọ́ bẹ́ẹ̀ pé mo lè ṣe pé kì í ṣe gbọ̀ báyìí sẹ́ni ara ẹ̀ ní òfin wọn ní ẹnìkan ègbó lẹ́nu ọ̀gá pásítọ̀ kan ṣe pé ẹnìkan ni wọ́n ṣàlẹ́yìn ẹ̀ẹ́kẹ̀lẹ́ ṣàlẹ́yìn ẹ̀ ó mú látara ìwádìí tó ṣe ló délé ṣàlẹ́yìn ẹ̀kẹ́ ìwé yìí mẹ́lọ́wọ́ yìí wù ní kìí sì wọ́n tọ́mọ̀ fẹ́ràn ìlú àìsà ó ti rán Jésù ó ní náà ó ní ní ọ̀dà tágbé ni èdè owó náà fi rán nípa àìsà ọ̀rẹ́ ìlú òbí náà èdè owó náà fi kọ́kẹ́ tó ọ̀ka yìí ó ní Gírísì wọ́n ń tán nípa ó ní kọ́ lọ́wọ́ sọ́ọ̀sì wa bí ká ti wá gẹ́gẹ́ ó ní kò wá ní ìlànà wọ́n ta ẹsẹ̀ sí tọ́ba níbẹ̀ yóò gba ààrẹ símọ̀ irú àwọn wádìí ní ìtàn yìí ní tú ẹ̀ irú sẹ́ni wọ́n ṣe wọn ni ó lè pé nínú àbámu lè ti mú wọn báyọ̀ ti bẹ́ẹ̀ lómi ó ti tákù pẹ̀lú ẹ̀ lókun lọ fún òkú àti fún bàbá ìwòlù nǹkan tí ní ẹ̀kú sẹ́ni máa ń ṣe bá fún òun òun fún èdè báyìí fún òun wà mí ẹni wọn bẹ́ẹ̀ ẹni wọn lọ wà kí gbogbo omi tí òun dé òun òun tó ń jẹ́ ọ̀gá pásítọ̀ gan òun òun èdè náà sọ báyìí kalẹ̀ bóòlù wọn lọ pé ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ kalẹ̀ ó kù díẹ̀ káàtó nínú ìsìnkú lórí ọlọ́run tí a là àlàyé sọ wà. ẹ nọ́mbà five. gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ ṣe gba ìdọ́dọ̀gbọ̀ lẹ́yìn wa láwùjọ àtàwọn ẹgbẹ́ bí àwọn tó ń gbọ́ rẹ̀ ìgbọ́n ti pín súnà náà ní ìjọba lọ́wọ́ ẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ lórí wa rẹ̀ wọ́n ti pa súnà náà ní ọ̀sán náà ìgbé ilé ìmọ̀ akádà ilé ìgbé ilé ìgbé yàtọ̀ táwọn ọ̀jọ̀gbẹ́ pín súnà náà mistake ni wọn ò gbọ́ àwọn àfà yìí ni àwọn àfà náà pẹ́ bọ̀dà wọn ọlọ́sàn náà àfà ọ̀dà wọn ní kíkí sẹ́gbẹ́ asúnà the word of sunna gẹ́gẹ́ that word ó ní níní lóríṣiríṣi tọ́lá àwọn afẹ́lẹ́ fi kíw táwọn bá dákọ̀ sunna ló fi kíw ìtàn péré láti díìdì tí wọn táwọn bá dákọ̀ sunna ìtànwìrì tọ́nà àfà alákìdá tọ́nà ti takọ̀ súnnà ìtànwìrì tẹ́ẹ̀bá ń ta súnnà bí àkídà àkídà tó mínú súnnà àkídà sọ yóò bí máàlẹ́ àkídà imam ahmed ṣe wọ́n ti gbé àtàwọn ẹni wọ́n pè ní asúnnà wọ́n pè ní asúnnà gbogbo mẹ́fà kọ́ta àkídà tí ó bá ti sìn lọ́nà àwọn ẹni kíkú àmọ́ náà gbẹ́gbọ́ yà yìí agbọ́yé súnnà àwọn ẹni kíkú làwọn ẹni fi ń apply súnnà sí àwọn sọ ẹwọ tí dàpọ̀ sún wájú àdúrósílẹ̀ wàlíyà àkúbẹ̀ ní báyìí súnà àsúnà amúrù mustahabu ìjọba akẹ́kẹ́ yóò ṣe ní. bọ́n ẹ lọ́wọ́ bẹ̀rẹ̀ pé àlùkọ̀wá ẹlú àkàmù ṣẹ̀ríyà àwọn òfin ṣẹ̀ríyà mẹ́rùn ló pín sí ìbẹ́nu òfin òfin ni wọ́n sọ òfin àwọn afẹ́ ìfìyù sọ pé súnà àwọn àbá àbíkú nílùú ẹgbẹ́ fọ́kùn ìdájọ́ súnà náà bá ní súnà lọ́rọ̀ tí wọ́n ìbéèrè sọ̀rọ̀ rẹ̀ wọ́n wá ní kí ni gẹ́gẹ́ bí sàrà sí sàrà sí sọ̀rọ̀ rẹ̀ ní sọ̀rọ̀ yẹn bọ̀tàbẹ́ ní súnà táwọn tó pèsè ìgbé súnà ayé níta sọ ní pé ká lo súnà ká lo súnà ká ní àmà fi súnà nǹkan táwọn lò ní ọ̀rọ̀ ànẹ́bí sọ́nà ìdàbọ̀rọ̀ ìrànlọ́ níta wọn sọ ká lo ọ̀rọ̀ ànẹ́bí inú sẹ̀bí ayé wa ọ̀rọ̀ yẹn so yàtọ̀ sí so tó bá dé máa ń gbọ́ kékeré nù nígbà kò yé wọn àti mẹ́sà kò sí so ọlọ́run kára àlẹ́ sọ́wọ́ àkágbà bẹ́ẹ̀ lè fi sí six and seven.

ọ̀dà sáàdì ni mo fi yìí ẹnì kan sọ̀rọ̀ kan lánàá ó wá bá mi pé ara ẹ̀ sọ́ni kàmẹ́rì tí mo fi sáré sùn náà wọ́n ní mo ní pé mo rìpọ́tù gbọ́ àṣìta pé wọ́n á sọ aṣọ ìkísà kan sọ sí ìbọn ìsọ́gbọ̀n ọ̀nà mo ní wọ́n gbé láti lẹ̀ mọ́ mo á rántí tó ṣẹlẹ̀ inú mi wá dùn pé sọ fún yẹn lánàá pé lára tí mo ń sọ ìlú wọn á rí sùn rẹ̀ àwọn kan bẹ́lá gbọ́ àgbà yìí wọ́n lọ sí pop loss ní amẹ̀lẹ́gbẹ̀gbà yìí wọ́n ti wá pẹ́ díẹ̀ mo ti challenge kan náà akílódé tẹ̀lé wá sí ìgbà yìí tí màmá yìí kí yá yìí àwọn aṣọ gbọ́dọ̀ àwọn yá yìí ẹ̀yìn ló wá ibi oṣù mi ni sàtàbà náà àwọn olè wá o níjọ́ kẹta àwọn akínwó yá yìí àwọn tó ń lọ báyìí wọ́n ní wọ́n kàn ṣe ìgbésà kan báyìí wọ́n kàn sọ sáwọn ni nígbà tó ti wọn àti wọ́n ní káwọn fi gbó ẹsẹ̀ ni sẹ́tẹ́lẹ̀ ìbá bu ẹsẹ̀ lẹ́kọ̀ọ́ lóhùn but ẹni for the first time lẹ́bàá kéde wọ́n á fi kéde fẹ́ kù sí i ndc kò yé sí ó wá pàṣẹ ẹni kìsà mú òun tó kìsà sí o òun wá ó náà sọ ìkìsà kan sí o sẹ́tẹ́lẹ̀ ti sìn fọ́ọ̀tì kìí kìsà wọn kò ní wọ́n sọ àní kí nǹkan yóò yé kí nǹkan yóò yé kọ́kọ́ nínú àwọn ọmọ tó wà ń sún yẹn sí ìkan tí ó ti wọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti wọlé kí wọ́n lọ wá bẹ̀rẹ̀ sí kọ́ba tó sẹ̀ wọlé kí wọ́n ẹ wọ́n lọ́wọ́ tó wọlé kí wọ́n lé kí wọ́n lọ́wọ́ bá mi ẹ wọ́n tó wọlé lọ́wọ́ ẹ lọ́wọ́ èmi ò lọ́wọ́ ẹ̀ sọ́dà bùlá dùgbà bó ti fi ké báyìí nínú ọ̀bá tó bẹ́ẹ̀ tí mo mọ̀ ìfẹ́ ẹnu ara mi sọ fún báyìí tó lọ́rọ̀ àtìmáwò náà láti mú àtìgbọ́gbà àtìmáwò alẹ́gbẹ́ bí sọ̀rọ̀ sọ́ọ̀tì yóò tún wọ́n tó wá lẹ́gbẹ́ bí wọ́n lè léwu fọ́ọ̀tì náà lẹ́gbẹ́ ó ti bọ́ lẹ̀ ó ti máa dá díẹ̀ díẹ̀ nù tó padà yá ní padà máa fi kírun tó bá yá ní padà wá jáde wọ́n á fi náà sọ́ọ̀tẹ̀ wọ́n á sì gbà mú bẹ́ẹ̀ àwọn ìpínlẹ̀ ọ̀gbọ́n á dábàá lọ́dẹ̀ yá nítorí ó lọ́wọ́ pọ́n lé nù á ó sì dá ọmọ àjọ ìlọ́mọ ṣe rí irú ẹ̀gbọ́n wọn bẹ̀rẹ̀ pé ẹni tí ẹ bá kì mọ́lẹ̀ ní tẹ́lẹ̀ ń sọ ní o tí ẹ bá kì mọ́lẹ̀ ti pa pé kò sí nǹkan yẹn nígbà tí ò bá ti rẹ́ni wọn máa bóyá ni wọ́n kọra wọn lẹ̀ abóhùn yóò padà tó parọ́ rẹ̀ wọn. ṣùgbọ́n pé kò kàn yín ò yé ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́hà gẹ́gẹ́ níta wàláì ní àwọn tó máa ń gbélé ojú àti lójú lọ ìmọ̀ ń lo ìwọ̀ ìmọ̀ ń bọ̀wọ́ o wọ́n nígbà yóò yẹ kó wá fẹ́ lọ sásán ta yóò wá sí ọwọ́ yóò wá sí ọwọ́ lẹ́lẹ́ yóò lóòwò fẹ́ kó méjà sí glọ́ọ̀pù ok kí ló lọ glọ́ọ̀pù jáde tí káwọn ọkùnrin lọ́nà lọ́mọ rí ní sẹ́kùn lọ síta ní ó yẹ kọ́ tí wọ́n kó yí dáadáa yóò ní special glove tí ó máa ń ní ìtú ọ̀bí nǹkan tí mi ń sọ nù ìkéjì tí lẹ́nu yẹn kọ̀ wá dé ìsìnbápa ni pé ọ̀yìn kúfù nù ẹni ètí tẹ́sílẹ̀ pẹ̀lú ẹni yẹn tó máa ń lò tí ò bá rí ẹ̀rọ kò nílò tó gé ìwò nítumọ̀ sí so a máa sàlàyé fún kófí nítumọ̀ sí wọn ẹni rẹ̀ tó bẹ́ẹ̀ lórí sí kó ẹgbẹ́ ìgbéra sẹ́rẹ́sì ọmọ kan wá bá mi nígbà níjọ friday níjọ sunday lẹ́yìn kan ló mú wá pé kí bá wọn bá sọ̀rọ̀ wọn bá mi ní kí bàtú lọ tán ẹ̀ka náà fún mi sí gbàgbọ́ ọmọ yẹn tí mo lẹ́gbẹ̀ẹ́ mana mana mana mana mana pola Oh, èyàn tẹ́tẹ́ àwọn mẹ́fẹ́ mẹ́ta láyé súnà fún láàrin bukan sí múra yìí ọ̀pọ̀lọ̀lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ Ìpọ̀, mo wá wá wá fi kí ní kí ní ó kàbí bí ọwá ìrìnàjò tí wá ní kó máa lọ ìgbé òkú gbé ìlọ́ ọ̀fẹ́ o ní àǹfààní àti béèrè lọ́wọ́ rẹ̀ kò ní àǹfààní àti béèrè lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tẹ́mi ń sọ nù ọba ní kó máa ń lò èmi kó máa ń lò síwájú sí ó ní ọ̀nẹ́lẹ̀ kan tó ṣẹ̀ wá Islam nínú àwẹ̀ ni mo fọ rẹ̀ àbí yíyí olè náà ní gbọ́nà ń lọ ní mẹ́ta lọ sí gbọ́mẹ̀ òní wọ́n ní àfà wọ́n ní ní ah! ah, ọ̀nà ọ̀nà mo sáré hàrí bá àwọn ìyàwó mohamed bẹ́ẹ̀ akẹ́sáré lọ sàlàyé fún un ó náà fẹ́ ní mùsùlùmí tọ́jú mùsùlùmí ó pẹ́ báyìí ó wá dásìkò yẹn ó dásìkò àtọ̀ ní ìjọba àjọ múnà fẹ́ náà tùmọ́ rú ẹ̀dẹ́kọ́ máa ṣẹ́gẹ́ tí ń sìn ẹ̀dẹ́kọ́ máa ó sì lọ rán ìmọ̀ alẹ́ kẹ̀kẹ́ pé ó sì sọ ló tán ó sì lọ pé kọ́ kéré tọ̀ lọ́wọ́ ilẹ̀ mọ́ tí òun ní o mo ní ẹbí lẹ́ẹ̀bá ló ti wọ̀ ẹbí lẹ́ẹ̀bá ló ti wọ̀ wọ́n lọ́wọ́ ìlànà nísìnyí ó ti rán mẹ́ta sí àbí méjì sí kò wá ní jáde láyé nísìnyí àgbóṣe lè sábà ọkàn ní kíní yìí ọkàn ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní pé wà lẹ́bí lẹ́sà lẹ́yìn yóò ṣe tàlàyé jẹ́ fún wọn bọ̀ wọ́n ní gẹ́gẹ́gẹ́gẹ́ kọ́ lọ rán àlàyé láàmà ṣe àlàyé láàmà ṣe tí ó bá wọ́n pé ókè eh, nǹkan tí ní ìsọ̀tẹ́lẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú hijab tí ó mọ̀ tó mọ̀ hijab tí mo tọ́ ń lò tọ́lẹ̀ mi sọnù sórí ẹni ẹni sí yìí òun ni kó àmà sàdá tó bẹ̀rẹ̀ lọ́wọ́ náà nǹkan yẹn tí yẹn sí náà bá ti yóò padà lò nígbà ń lo hijab ẹbí lẹ bá náà ẹfẹ́ sọ̀rọ̀ sí àwọn tó ọdún tó ní àtúntò àti àwọn ìdílé wọn ìjà ṣé ìgbésẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ Islam. àbúrò àbọ̀lé tí ń bẹ lára àwọn tó wà máa ń dá sí ilé náà olùdókòwò ní ó ti jẹ́ gbogbo lábàá láti ẹgbẹ́ ìlọ já ìrẹsì ọ̀dọ́mọkùnrin agbọ́dọ̀ tó rà sáyẹn ẹni tí ò rà sáyẹn ẹni tó rà sáyẹn ẹni tó Ele não جزاكم الله خيرا إلينا من دعوة بالتدريج àní eléyìnà oléyìnà lẹ́sí ìdáwọn ọ̀pọ̀ lérí ẹ̀ wọ́n nígbà ọ̀nà òfin yíò èdè dénú ẹyẹ fún ẹwọ̀ kan tẹ́mọ̀ ẹnu mi kò jáde ju àdúgbò yìí lọ sí àbáládúgbò yìí ní máa àdúgbò yìí èyí ó ní ṣe yìí sí ẹnu mi lẹ́kọ̀ọ́ nílò jáàbù tó bá kọ́nà àgbàlagbà tó bá rí báyìí yóò sì kéré wọlé àtúntà ìgbà ìgbàlè. ní sùkúù kan bẹ ayára ṣíṣà ni wọ́n á kọ̀ pọ́ sí ìjábọ̀ àwọn mọ́nìkàmọ́ lókè máa fún ẹ̀kọ́ àwọn ni ó ti dáàmù wọ́n ló ti dáàmù ẹwà fún àwọn chánsì ní pílà ọkùnrin náà ti a máa fi ọ̀lá ìjábù ó kú gbà wọ́n wọ́n tó jábù kí wọ́n á dé ní skúù wọ́n lè jẹ̀ báàbù ń jáde kó ń zuba ẹdẹ yóò sì kaba yìí yóò sọ nípa bí. abákan gbé lọ́wọ́ kan gbé àwọn ọmọ láti ibi kan láti tànkẹ́ pàtó kan láti tànkẹ́ àwọn mẹ́ta wọ́n yà wọ́n sí klọ́ọ̀bù bẹ́ẹ̀ ó wá gbé wọn dé ìtàn gbé ìtàn gbé yẹn ni àwọn sọ àwọn ọkọ̀ rà sùn. wọ́n wá ní káwọn àwọn àwọn àgbẹ̀ tó kọ́ bá tó dà wọn ó dúró dé àwọn pé onílù kan fara lọ sí skul skul máa rè kọ̀m̀pọ́sì ní jẹ̀rùkẹ́ pàtàkì wọn jáde àwọn jẹ́bí sínú àbọ̀jẹ́ mùsùlùmù bàtà ń bọ̀ wá wọ́n wá fẹ́ wọ mọ́tò bàbá wọn ní kọ́ <laughs> eh, ìtàdí ti àwọn àdúgbò tó òṣùwọ̀n tó wọlé sọ ó rí pé ọdẹ àwọ̀sọ́dọ́dọ́ àwọn náà ní ó ní àbàràbàrà títí tààmù wọn wá wọn àwọn ẹni tó tọ̀ àwọn ẹni tó tọ̀ nítorí pé olùmọ̀túnmá rẹ̀ ní ìmọ̀túnmá ẹ̀kọ́ tó máa ń sọ nu kájíká mọ̀túnmá tó máa ń ṣe kìí pé tàbá tó bá ṣe ààrẹ tó gẹ́ni ààrẹ púpọ̀ ìbá ti láti pọ̀tọ̀ ẹ̀nìkan fún mi rí ní àdúgbò wa wọ́n ní kí ló dé wọ́n ní ṣe ní ẹ̀hà ìgbà míì ó lè jáde síta tọ̀ àlè ní kó mọ́ o ó ti bòrí náà o àlàyé ló dáná sí fún ìyìn rẹ̀ ni kó lò já kí mo sí lérí ẹ̀ bọ̀tí mò ń sọ pé tẹ́ bá rí èèyàn kéré sí pé for the first of all approach yẹn ní kí ni ìjà nǹkan àwọn nǹkan bẹ́ẹ̀ kó máa pọ̀ ẹ̀ẹ́dì ní ìgbà mi pàdé ẹ̀ láyé ní ìbẹ̀rẹ̀ dáhà fún ìyàgbé ní wọ́n bẹ̀rẹ̀ pé gbogbo alájòkó ìbò wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ tó kùn lọ́fẹ́ lọ́fẹ́ lẹ́ nẹ́fà ìdíròbì bẹ́ẹ̀ fún ẹ̀bá sọ pé kọ́mọ̀ ìjáàbù ẹjọ́ mọ̀ sàrà tó bá padà yá tó bá padà yá bọ́dà mọ̀ fáwọn obìnrin tẹ́ bá rẹ̀ tí olùjáàbù ẹjọ́ mọ̀ para yín lòun bá ti yóò tó sàrà rẹ̀ fún ẹ̀ ní ẹmọ́ yàtọ̀ pé olùjáàbù ẹ̀ ní sọ fún tó rọ̀ gbọ́gbọ́ ìyìn sí ìjàwọn ẹni yìí tí mi máa ń lọ kí n wá pépéré kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo eléyìí àwọn èèyàn bíi sọ́ọ̀bù náà ta ẹ̀tọ́ bá ní mẹ́nu ọmọ nílò jáàbù bá tí ó ẹ̀ ẹ́ tí ó lò wọ́n ti sìnkọ́ sí labáyì bí kẹ́ni wá rí mẹ́rin wọ̀n sẹ́kẹ́ni rẹ̀ bàjẹ́ pẹ̀lú sí jáàbù lé bàbá mẹ́mbà ẹ̀ má ọ̀rọ̀ ẹ̀ kámẹ́rà dé o ẹ̀hìn kí inú wá dùn àṣàlá àbúwò ti change àbúwò tí mo ti lè tẹ̀síbà mọ́ ẹnìkan tó rí eléyìí wà láì olóhùn kí ló bá tó wà ó lé mídíà nìyí wà láì wọn á lè gbé ó ní òun á dúró ojú ọjọ́ báyìí nínú ara wọn yẹn táwọn jọ kí wọn àfàtúntà lọ́wọ́ máa wọ́n rán nínú wọ́n rán sí kí n jáwọ́ lọ́wọ́ ni. ẹ̀mọ̀ dáwà yìí the kẹ̀lẹ́rì ọlọ́run nípa lẹ́yìn náà kò gbé múlẹ̀ gan náà àbò wọn lò mọ́lẹ̀ bàbá òkú ní àbá tó ti wọ́n mọ́lẹ̀ kẹ́ mọ́tò síbá wọ́n lò tó mẹ́ta lọ́dún mẹ́rin lọ́wọ́ yẹn a ti kọ́ gbọ́n wọn lọ́kí bàbá ní ìgbọ́dá yìí lóko sínú ó sì ní ààyè bàtà ẹnì kan fúnra wọn àwọn ilé àwọn ilé wọn lọ́wọ́ wọn lẹ́yìn o àbá máa ń sọ ọmọ wá sí fúnra wọn sì tẹ̀síwá lẹ́wọ̀n ló má ọwọ́ àbáńká àbá bá fẹnu mọ́lẹ̀ sòwò tó lókì àwọn alágbà gbogbo ẹni á fún fún ó mú yàrá dáa ó wá dijọ́ àbáwájú òkú mẹ́wọ́n sálọ̀ ìyá kan gbọ́dọ̀ náà gbọ́ mi lọ́wọ́ ẹni sí bàbá ẹ̀rọ mẹ́sẹ̀ rí bá ẹ̀rọ mẹ́sẹ̀ rí bó ṣe bẹ̀rẹ̀ lọ́nà ẹ̀rọ mẹ́sẹ̀ rí bá bàbá sì ra ọmọ ìlọ́wọ́ àwọn kíláàsì ẹni wọn lọ́kọ́ báyìí ló ṣe rí òun náà báyìí tọ́lẹ̀ tó bá ti máa ẹ̀kẹ́ tẹ́lẹ̀ ṣètáni òní ọ̀dá náà ni ìgbẹ́ bàbá sì mú ó sì mú bléèdì ó sì pa ògbẹ́ lóníkò lóníkò fún ìbẹ̀lẹ̀ kan tó ní yẹn jáde níta tí kì í yọ̀ wá gbọ́mọ́ kan rẹ̀ fúnra ẹ̀ ní olùjọ́ àdúgbò wọn ẹ̀ máa láyé ní so èmi ò lẹ́nu bá lò já kẹ́ ẹ̀gbọ́n náà rẹ̀ bọ̀ títí mo sọ pé kìí sí pé jáde ìbẹ̀rẹ̀ fún un gbogbo aná àbùkátà gbọ́sùn náà yẹ gbogbo ọmọ ọmọ ẹgbẹ́ ẹ̀fún apá náà àtà tó pé ìròyìn tí wọ́n fún wa ń pa àwọn alùsùn náà ìròyìn tí ò dáa ní so àdíkó débẹ̀ tó bá wọ́n lórí lẹ́rùn gbàgbé náà ìròyìn tí ẹ̀ máa ń fi kù yìí kò rí bẹ́ẹ̀ ó rí wàwá ó wù ú orí àkídà wa wà òkè ẹnìkan ò ní sọ fún yóò máa fowó lánlá oókè kẹfẹ́lẹ̀ jáfà kẹfẹ́lẹ̀ rẹ̀yàn tó gbé tó yé rẹ̀ tọrọ jáfà méjì lẹ́ẹ̀kan náà ẹyọ kọ̀ọ̀kan kọ́ sí 3,000 4,000 kó bẹ́ẹ̀ lórí jáfà tó dada kí a kó 8,000 lẹ́ẹ̀kan náà lọ́ra jáfà sẹ́kọ́ ti yé sínú ṣùgbọ́n tí mi sọ nù kan ọlọ́tà nìbi dada o mi ò bá sì bó sì díyé mi mọ̀ mo sì sọ̀rọ̀ tọ́ ààrẹ tí ẹ pé mo ti sí mo ti sí lójú mo ti sí pù ìmọ̀ gbogbo ẹ̀ wọ́rọ́wọ́rọ́wọ́ táà kan tó ló lé tí bá dé nílé wájú sí wọn àbá sọ̀rọ̀ pẹ̀lẹ́ òun ní máa wọ́n àjọ jùlọ wọ́n àwọn kan tó bá sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ ọ̀run sọ̀rọ̀ pẹ̀lẹ́ o wọ́n jẹ́ ló jẹ́ pé agbọ́jọ́ ló pọ̀ lónìí o táà kan tó ló lé lẹ́tọ́ pé ọ̀rọ̀ ìgbà tó bá dọ́gba ó mọ táwọn wọ́n sàkọ́nù ọlọ́wọ́ sàmàdára wọ́n hàn